ó ga o wọ́n fi fọ́tò ìhòòhò ojú abẹ́ láìdé bákàrè òṣèré tíátà síta àsìkò yìí kì í ṣe àsìkò tó dára fún arẹwà gbajúmọ̀ òṣèré tíátà obìnrin nì ìyẹn láìdé bákàrè rárá pẹ̀lú bí àwọn kan ṣe gbé àwòrán ojú abẹ́ ẹ̀ sórí ẹ̀rọ ayélujára lọ́sẹ̀ tó kọjá gbogbo orí ẹ̀rọ ayélujára ló dàrú lọ́jọ́ túsìdẹ̀ẹ́ ọ̀sẹ̀ tó kọjá níbi tí àwọn oníròyìn orí ẹ̀rọ ayélujára kan ṣe gbé fọ́tò ìhòòhò abẹ́ Láìdé síbẹ̀ tí wọ́n sì kọ síbẹ̀ pé ọ̀rẹ́kùnrin Láìdé kan tó fi orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe bùgbé ló fi àwòrán náà síta àwòrán yìí burú débi pé gbogbo ojú ara Láìdé ló wà níta gbangba kódà tó dàbí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ da àtọ̀ sí ojú ara náà ni. láti fìdí òótọ́ múlẹ̀ alárìíyá Oòduà fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí Láìdé ṣùgbọ́n tí kò dá èsì padà lẹ́yìn èyí ni láìdé gbé e sórí ẹ̀rọ wọ́sàpù rẹ̀ pé òun ti ṣetán láti fi ọwọ́ òfin mú ẹnikẹ́ni tó wà nídìí ìbàjẹ́ náà bẹ́ẹ̀ ló sọ pé agbẹjọ́rò òun ti ṣetán láti ṣèwádìí ọ̀rọ̀ náà. láìdé wá dúpẹ́ lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí olólùfẹ́ àtàwọn akọ̀ròyìn tí wọn kò lọ́wọ́ nínú ìròyìn ẹlẹ́jẹ̀ náà tó sì ṣèlérí pé ọwọ́ yóò tẹ ọ̀daràn náà láìpẹ́ ju gbogbo ẹ̀ lọ láìdé tó jẹ́ adarí fíìmù òǹkọ̀tàn òṣèré tíátà àti ìyá àwọn ọmọdé ti sọ pé kì í ṣe àwòrán ojú ara òun ló wà nínú fọ́tò táwọn kan ń gbé kiri orí ẹ̀rọ ayélujára àti pé káwọn olólùfẹ́ òun tako ìròyìn ẹlẹ́jẹ̀ náà nítorí àwọn ọ̀tá òun ló wà nídìí ọ̀rọ̀ náà.